ẹ̀dàkùn ìjọ tí yẹn kú omi jàbàtíyà ẹ̀sàrí gba láyè sínú sàlàfíà ẹ̀sìn ni ọmọ sọ̀rọ̀ in ti ma ń já sí náà ló ń kálukú ń fojú rí ọ̀hún kọ́ yẹ kọ́kọ́ lọ lè flush gbogbo kíní yẹn kú lọ́pọlọ rẹ̀ náà kó jòkó táwọn àfẹ́ẹ̀sìn ta ló jòkó tì kó jòkó tì wọ́n mo ló ń dá tíráka náà ni ibi tí ma ń kángun sí náà ni ń kángun sí là ní àwùjọ yẹn gbogbo tí ó bá jẹ́ tí ó láǹfààní láti jòkó ti àwọn àfa súnà yóò rí pé àwọn àfa salafiyin bí ọ̀rọ̀ àkídà ṣe máa ń ká wọn lálẹ́lẹ́ yìí epo òun náà ni wọ́n sì máa lọ ni wọ́n máa bọ̀ lérí rẹ̀ kódà tán bá ń ṣe nǹkan míì wọn kì í fi ojú yẹpẹrẹ wo ọ̀rọ̀ àkídà eléyìí ni ìṣesí àwọn àfa àmọ́ tẹ́ bá wo àwọn ẹlòmíì ọ̀rọ̀ tí è ti kàn nínú dáẹ́wà náà ni wọ́n máa gbé fún àwọn tí wọ́n ń gbọ́ dáẹ́wà tó ṣe pé ìdààmú ọmọ wa bá wọn ìdàrúdàpọ̀ yọmọ wa bá ẹni tí wọ́n fẹ́ ṣe dáẹ́wà ẹ dákun ọmọ tó ṣe pé ọ̀rọ̀ ipe ń bolọ́ lọ́wọ́ ọba wà gan-an kò yé yékéyéké kò yé. Yeke, yeke, tẹ́bání ọ̀dà ọ̀yá àyà Qur'an ló sọ pé ọlọ́run bá wà lókè yìí àyà Qur'an náà ló tún ní pé ọlọ́run wà ní gbogbo ààyè yìí sálàyé rẹ̀ kò yé ọ̀má so torí pé ẹni tí ń ṣe dáwà fún gan kò ṣàlàyé rẹ̀ fún wọn kọ́ wọn ọ̀rọ̀ akédọ̀ kan kọ́ wá ní ọ̀rọ̀ manhaj kayfa nata'amal ma'al mubtadi' náà lọ́kàn bóun náà ṣe ń bó bídìí àlò yìí ń lọ kọ́kọ́ kàn so tó bá kọ́ wọn ní alùsùlù sàlàsà tó kọ́ wọn ní alwala walbara gbogbo tó ń sọ yìí yọ jẹ jáde níbẹ̀ àmúgbà tó ṣe páwọn èèyàn òjòkótà fà tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀dàkùn wọ́n tó kú nínú àkídà takfir àkídà ìpìyàn ní kéfìrí jàbàtíyà náà ló ti kú ó kú ó ń bẹ̀ báyìí ẹ̀ẹ̀rí pé ń bolo ti wá kẹ́kọ̀ọ́ dáhàwà sàlàfíyà yìí so ṣẹ́rí ẹ̀kọ́ yóò máa kọ́yàn ní ojoojúmọ́ náà ni yóò máa kẹ́kọ̀ọ́ sí láyé lójoojúmọ́ bí àsàfà kan tó ní kullama addabani dahru arani naqsa akli gbogbo gbà náà ni àsìkò tí ń ṣẹlẹ̀ nílé ayé yóò máa kọ́yàn lẹ́kọ̀ọ́ pé á sẹ́rí pé kíní yìí ò tó ẹ̀ fòye sí kíní yìí ẹ ìjọ tí yẹn kó nu jàbàtìyà ẹ̀sáré gba aláyè sínú sàlàfíà ẹ̀sìn ni ọmọ sọ̀rọ̀ in ti ma ń já sí náà ló ń kálukú ń fojú rí ọ̀hún kọ́ yẹ kọ́kọ́ lọ lè flush gbogbo kíní yẹn kú lọpọlọ rẹ̀ náà kó jòkó táwọn àfẹ́ẹ̀sìn ta ló jòkó kó jòkó tì mo ló ń dá tíráka náà ni ibi tí ma ń kángun sí náà ni ń kángun sí là ń rí ní àwùjọ yẹn so ọlọ́mọṣá sanu fún wa àwọn afá wọn kì í fi ọ̀rọ̀ àkídà ṣeré